ilẹ̀ Rome ìgbà tí ìwé ànábì sọ̀rọ̀ alayhi wa tó dé bá níbi tánábì ti ń pè sẹ́sìn Islam ọ̀kan nínú ọ̀nà ni tánábì fi pè sẹ́sìn Islam ó sì jẹ́ ọ̀kan gbòógì nínú tó múni mà yàtọ̀ sí bí ti tọ́ka sí tí ànábì sọ̀rọ̀ tó yàn nàná rẹ̀ pípé rán ànábì gbogbo àgbáńlá ànábì máa ń fìwé ránṣẹ́ sí àti àwọn alákòóso ìjọba abẹ̀ yóò máa pè wọ́n sẹ́sìn Islam rírán tá a rán mi àrán mi sáwọn lárúbáwá lásán àrán mi sáwọn èèyàn oríṣi kan lásán àrán mi sí gbogbo àgbáńlá ayé ni yabolowó àti ṣe sọ pé wa ma arsalnaka illa kaffatan linnasi bashiran wa nadhira àwòrán àyàfi sí gbogbo àwọn èèyàn lápapọ̀ kó o jẹ́ olùfúnni nírò òdùnnú kó o sì jẹ́ olùṣe ìkìlọ̀ fún ìran tó lu àràn nàbì sallallahu alaihi wasallam ọ̀ràn sí dúdú ọ̀ràn sí funfun ọ̀ràn sí gíga ọ̀ràn sí kúkúrú ọ̀ràn sí àwọn ọ̀làjú ó tún ràn sáwọn olóko ọ̀ràn sáwọn ẹni tó jẹ́ lárúbáwá ó sì ràn sí gbogbo ẹni tí ò jẹ́ lárúbáwá nínú àdìtà nàbà Muhammad sallallahu alaihi wasallam òní wa kana an-nabiyyu yub'athu ila qawmihi khassa wa bu'ithtu ila an àwọn ànábì ńṣe ṣùgbọ́n èmi o wọ́n rán mi sí gbogbo èèyàn lápapọ̀ ni torí ẹ ẹni tó gbọ́ tó tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam akínyìn kú oríire ẹni tó gbọ́ tí ò ti tẹ̀lé abẹ́ Allah fẹ̀yìn náà kẹ́mánà kọjá pé kẹ́ tó kó láyé ẹ̀yìn náà sọ Islam ànábì fi ìwé ránṣẹ́ sí Herakl ọba ilẹ̀ Rome ẹ̀mọ̀ pé àwọn Rómáwá wọn kì í ṣe mùsùlùmí àwọn Rómáwá wọn kì í sì ṣe lárúbáwá àwọn Rome ọ̀kan nínú àwọn òyìnbó làwọn jẹ́ Ìgbà tí ìwé ànábì sallallahu alaihi wasallam tó dé wá bá wọn, Hẹ̀rákùlì yìí wá ránṣẹ́ pé kí wọ́n wo gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ibi tíjọba òun dé kí wọ́n bọ̀ wo àwọn alárúbáwá àwọn òṣòwò tí máa gbé káràkátà wọn wọ orílẹ̀-èdè òun kí wọ́n bọ̀ mú wọn wá. tọ́ ìgbà tí wọ́n wá wọn wọ́n ṣe kòńgẹ́ Abu Sufyan ibn Harb Abu Sufyan ó jẹ́ ọ̀kan nínú àwọn abẹnugan ní Mẹ́kà ó sì jẹ́ nìkan nínú ẹni tọ́ta tan mọ́ Ànábì sallallahu alayhi wa wọ́n mú Abu Sufyan wọ́n wa Herakl ọba ilẹ̀ Rome wọ́n ń béèrè nípa Ànábì tọkọ lẹ́tà sí yìí hmm. ṣé ẹ mọ̀ àbẹ́ ẹ̀ mọ̀ nínú àwọn àbẹ́rẹ́ tó ṣe lọ́dọ̀ rẹ̀ ni pé ó béèrè pé báwo ni ìdílé Ànábì sallallahu alayhi wa sallam bò ni wọ́n ti ṣe rí láàrin yín hmm. báwo ni wọ́n jẹ́ láàrin yín. Eh, Abu Sufyan sọ pé ìgbà tí Ìrákìlì fẹ́ bi mí léèrè ìbéèrè. Èmi pẹ̀lú àwọn òṣòwò yòókù tá a jọ wá láti Mẹ́kà, èmi ló ní kí n léwájú káwọn jókòó lẹ́yìn mi. Hmm. Eléyìí ń bẹ nínú ọgbọ́n ọba ilẹ̀ Rome. Hmm. Wípé ìwọ tá à ń bi léèrè ọ̀rọ̀, tó o bá wà níwájú àwọn èèyàn yòókù rẹ, kò ní sàǹfààní fún ọ láti parọ́. Hmm. Torí pé tó o bá parọ́, àwọn ẹni tó wà lẹ́yìn rẹ, àwọn ó lè máa forí ṣàpèjúwe pé irọ́ ló pa. Tí o bá sì ti sòótọ́, wọ́n tún máa forí ṣàpèjúwe pé òótọ́ lọ sọ hmm. torí ẹ̀ Abu Sufyan tí ìwà pé rọ̀ọ̀dà bọ́ bá da náà àwọn tí ó tù wájú rẹ̀ ń bẹ lẹ́yìn rẹ̀ hmm. ó ní mo wá sọ báwo ni ìdílé àwọn sallallahu alaihi wasallam ti ṣe rí Ìrákìlù wa gbọ́rọ̀ ó ní ó ní mo bi ọ́ léèrè pé báwo ni ìdílé rẹ ti ṣe rí ó sì sọ fún mi wípé ìdílé ńlá ni ìdílé rẹ ó ní bẹ́ẹ̀ ni o fakadhalika ar bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn ìránṣẹ́ tolúwa ti rán tub'athu fi nasabi qawmiha ńṣe lolúwa máa ń gbé wọn dìde láti èyí tí ọlámi láka jù nínú àwọn ìdílé tí ń bẹ láàrin àwọn èèyàn rẹ̀ tó bẹ́ẹ̀ ìdílé ńlá eléyìí tó tóbi jù lolúwa Ẹlẹ́dàá ti gbé ànábì Muhammad sallallahu alayhi dìde tí a bá wo ànábì Shu'aib alayhi salam a rí i pé ìgbà tó jíṣẹ́ fáwọn èèyàn rẹ̀ nípa pé ẹ jẹ́ kí òṣùwọ̀n ayé ọmọ pé bẹ́ ẹ ti ṣe wọ̀n wọ́n pé nígbà tẹ́ ẹ rà in náà ni kẹ́ ẹ máa wọ̀n pé fáwọn èèyàn nígbà tẹ́ ẹ bá tà ẹ má jẹ́ ẹni tó ṣe wípé ẹ wọ̀n pé ní rírà ẹ wọ̀n dín ní títà látàrí àìṣedéédéé tí wọ́n di òṣùwọ̀n eléyìí ló mú kí ìparun ọba wọn. ẹ sì ti mọ̀ pé gbogbo ẹni tí bá ń sa tí bá ń sa tí wọ́n bá fi kọ àìdá àtàbúrú yẹn fún kò ní bá a láàmú Yóò mú ẹni tí ń bá a sọ̀rọ̀ òdodo nípa pé ń pàkíyèsí rẹ̀ kó dẹ́kun ìbàjẹ́, yóò mú lọ́tàá ni. Hmm. Nítorí pé igi tọ́tọ́ kì í sábà pẹ́ nígbó. Fúlàní bí ò bá lọ gégi un, pé wọ́n máa fi da màálù. Hmm. Ẹ rí i pé ẹlòmíì náà lọ gégi hmm. wípé àwọn fi kan òrùlé ilé àwọn nítorí títọ́ tọ́tọ́. So aṣọ títọ́ ìlú, ọ̀tá ìlú ni. Báyìí ni wọ́n sọ fún Ànábì Ṣuaib alayhi salam wọ́n ní walaw la rahtuka larajamnak tí ò bá sí tàwọn mọ̀lẹ́bí rẹ̀ táwọn wò mọ́ ọ́ la ni á sọ ọ́ la ni. sọ eléyìí túmọ̀ sí pé ìdílé ńlá iná ànábì Shu'aib alayhi salam ti wá. alimami ibn Khaldun rahimahullah nígbà tí ń sọ fún wa nípa àwọn àpẹẹrẹ tá a fi dá nàbì mà ó ní nínú àwọn àpẹẹrẹ tá a tún fi dá mọ̀ pé aláníyà nàbì ni òun náà ni an yakuna dhawi ahsabin fi qawmihim wọ́n jẹ́ àwọn ẹni tó ṣe pé ìdílé ńlá ni ìdílé tiwọn láàrin àwọn ìdílé tó wà láàrin àwọn èèyàn wọn. a sì ti mọ̀ pé ẹni tó lẹ́tọ̀ọ́ sí àti jẹ́ ẹni tó ti ìdílé ńlá tó tóbi ju gbogbo ìdílé lọ wá ó sì jẹ́ ẹni tó ṣe pé àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn náà lẹni àpọ́nlé jù láàrin àwọn èèyàn wọn òun náà ni òpin àwọn ànábì aṣíwájú fún gbogbo ránṣẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó wá nínú sahihul imáàmì Muslim نتو دواثلة ابن الأسقع رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أني أنسى الله إكات ولا الله كما باسويبي إن الله عز وجل اصطفني من بني كنانة من بني إسماعيل واصطفى من بني كنانة قريش واصطفى من قريش بني هاشم واصطفاني من بني هاشم النبي صلى الله عليه وسلم أنصر أنه حديثي توقن لقيت إمام مسلم بجادي wípé Olúwa Ẹlẹ́dàá wa ó sẹ̀sà àwọn ọmọ Kìnánà nínú àwọn ọmọ ànábì Ismail alayhi salam ó wá sẹ̀sà Quraysh nínú àwọn Kìnánà ó ṣe àgbéga fún wọn àti òṣìfẹ́ lomi ó tún wá sẹ̀sà àwọn ọmọ Hashim láti inú ẹ̀yà Quraysh Olúwa wá sẹ̀sà tèmi nínú àwọn ọmọ Hashim ó ṣe mí ní ìránṣẹ́ rẹ̀ pàápín àwọn ànábì torí ẹ̀ a sì ti mọ̀ pé àwọn kúrẹ́ṣà wa olúwa ẹlẹ́dàá wa ó ṣe àgbéga fún wa tí wọ́n bá bi ọ́ léèrè wípé àwọn atani kúrẹ́ṣà wa àwọn kúrẹ́ṣ àwọn náà ní ran anabi wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn kúrẹ́ṣ yìí àwọn jọ kan nínú àwọn ọmọ kìnnàna àwọn ọmọ kìnnàna àwọn jẹ́ ọ̀kan nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Ismail alayhi salam tọ́jọ́ anabi Ibrahim alayhi salam àṣepá àti tara rẹ̀ mà ní ìsìn pé bàbá lágbà fanabi wa muhammad sallallahu alayhi wa sallam lànàbì ismail ọmọ anabi ibrahim alayhi salam àṣepé tó bá sọ pé anabi ibrahim alayhi salam ó ní bàbá àwọn anabi bó ti ṣe rí náà nù ó ní bàbá gbogbo àwọn anabi gbogbo tó fi dórí anabi muhammad sallallahu alayhi wa sallam torí tá anabi ibrahim tí ó tàtàrà ọmọ rẹ̀ ishaq kó bàbá gbogbo anabi yóò ṣe bàbá gbogbo anabi látara ọmọ rẹ̀ Ismail tó ń jẹ́ bàbá ńlá fanabi Muhammad sallallahu alayhi wa sallam ó wá nínú ẹgbàwọrọ ipa anabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ń sọ fún wa nípa polú ẹlẹ́dàá wa ṣe àgbéga fún àwọn Quraysh tí wọ́n ṣe ẹ̀yà tánàbì tinú wọn jáde ó ṣe àgbéga fún wọn pẹ̀lú nǹkan méje kan hmm. ẹ rí i pé à ń sọ nípa pé mọ̀lẹ́bí wo lànàbì ti jáde olú ẹlẹ́dàá wa ó máa mú àwọn ànábì rẹ̀ jáde ni hmm. látara mọ̀lẹ́bí tó láàmìlaka hmm. mọ̀lẹ́bí ńlá àwọn mọ̀lẹ́bí ńlá tànàbì tinú wọn jáde àwọn náà ní Quraish wa láti inú Quraish ni làwọn Banu Hashim ti wá Banu Hashim olúwa gbé wọn ga tayọ gbogbo èèyàn yòókù nù Quraish hmm. olúwa tún wá fa ànábì yọ láti inú àwọn Banu Hashim àwọn Quraish wa yìí tí wọ́n ṣe ẹ̀yà ànábì sallallahu alayhi olúwa lẹ́yìn àwa ṣe àgbéga fún wọn pẹ̀lú nǹkan méje alákọ̀ọ́kọ́ wọ́n ní anábì ní abadullaha ashra sinin la ya'buduhu illa quraish wọ́n fi ọdún mẹ́wàá nínú ìgbésí ayé wọn ṣáájú kí islam tó dé wọ́n fi jọ́sìn fún allahu lónìkan nígbà tí ò sẹ́lòmíì tí ń jọ́sìn fún allah jù wọ́n lọ ní gbogbo erégùsù lárúbáwá àwọn nìkan ẹni tí ń jọ́sìn fún allah. Hmm. ẹlẹ́kejì faddalahum bi an nasarahum yawmal fil wa hum mushrikun olúwa tún ṣe àjùlọ míì fún wọn nípa pọ́ràn wọn ṣe lórí àwọn abrahata tó gbé irin wá láti ilẹ̀ habasha ethiopia ipò nfẹ́ wó kaaba dànù olúwa ń ran àwọn kùrẹ́ṣì lọ lórí wọn tó ń ti pé ọ̀sẹ̀ bọ abọ́gibọ̀ pẹ̀lú àwọn kùrẹ́ṣì jẹ́ lọ́jọ́ yìí ẹlẹ́kẹ̀dá òun náà ni faddalahum bi an nazalat fihim min olúwa ẹlẹ́dàá tún ṣe àgbéga fún wọn nípa pé ó tún ti torí wọn sọ súrà kan kalẹ̀ hmm. tá à ń pè ní Suratu Quraish hmm. mo rò pé gbogbo wa náà máa lè ilafi Quraish nítorí ẹ̀yà yìí lólú ẹlẹ́dàá wa fi sọ àsúrà yìí kalẹ̀. Hmm. bákan náà olú ẹlẹ́dàá wa ó tún ṣe àgbéga fún wa bi anna fihim an-nubuwwa wal-khilafata olú ẹlẹ́dàá wa ṣe àgbéga fún wa wà láti nu wọn lọ́lọ́wà ti yọ ànábì jáde hmm. wọ́n yọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jáde nínú Qurayshawa wọ́n wá ní ẹ tó bá kí gbogbo àgbáńlá yìí lọ́lọ́wà bá rán sí kí ló dé tó fi jẹ́ pé inú Qurayshawa ni ti yọ ìwọ kọ́ ló tún olúwa ṣe hmm. ìwọ kọ́ ló sọ fún olúwa pé kí ló yẹ kó ṣe kí ni ó yẹ kó ṣe hmm. tólúwa bá fẹ́ rán ẹnìkan sí gbogbo àgbáńlá yìí inú ẹ̀yà kan náà ni ó ti mú jáde torí ẹ̀yà kan ò sí ti ń jẹ́ ẹ̀yà kan ṣoṣo tó jẹ́ gbogbo àgbáńlá yìí nínú ó jẹ́ ẹ̀yà kan bí lárúbáwá ẹ̀yà kan bí òyìnbó ẹ̀yà kan bí yorùbá ẹ̀yà kan bí haúsá ẹ̀yà kan bí ibo olú ẹlẹ́dàá wa gbé iṣẹ́ fún pé gbogbo àgbà ńlá yìí la fi rán sí hmm. èwo ló tako làákàyè mẹ́. Hmm. bákan náà olúwa tún gbé Quraysh ga nípa pé ja'ala fihimul khilafa àwọn ẹni tí wọ́n máa jà rólé tí wọ́n máa jẹ́ alákòóso gbogbo lórí gbogbo ilẹ̀ Islam lẹ́yìn ikú ànábì sallallahu alayhi inú àwọn Quraysh ni ó ti mọ̀ wá nínú àdìsí tó gún tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ní al-a'immatu min Quraysh hmm. láti inú àwọn Quraysh iná làwọn olórí ni wọn ti máa wá Olúwa Ẹlẹ́dàá wa ó tún fún wa ní al-hijaba wípé àwọn làwọn ẹni tó ṣe kí wọn máa dáṣọ hmm. fún Kaaba àwọn Quraysh wa ni was-siqaya àwọn náà lẹni tí wọn máa pọnmi mu falálàájì hmm. tí wọn ò ní gba kọ́bọ̀ lórí ẹ̀ àwọn Quraysh wa ni. ẹ pé tí alálàájì bá lọ sí hajj nìsín ẹ rí i tí àwọn mọ́tò àwọn mọ́tò tírélà bọ̀gìnìbọ̀gìnì hmm. àwọn ọkọ̀ àjàgbé lọ́tún lọ́sì ní gbogbo bíkíbi tó bá bára rẹ̀ ó rí i tí àwọn mọ́tò tó ṣe pé omi ni wọ́n kó sínú rẹ̀ tó kún dẹ́m hmm. bóyá tútù ló ń fẹ́ ni èyí tó lọ́wọ́ ọ̀rọ̀ ni èyí tó gbóná ni gbogbo ẹ̀ ń bẹ nínú àwọn ọkọ̀ yìí tí wọ́n máa pín fáwọn alálàájì lọ́fẹ̀ẹ́ láì gba kọ́bọ̀ lọ́dọ̀ wọn hmm. nínú iṣẹ́ táwọn Islam dé torí pé hajj wọ́n ti ń ṣe kó tó di pé islam dé hmm. wọ́n sì máa ṣe ti láéláé hmm. torí ẹ̀ àwọn kúrẹ́ṣáwá náà ni wọ́n tún mójútó léyìí hmm. títí láéláé. alimami ibn hazm rahimahullah wọ́n ní tẹ́ bá wá fẹ́ mọ̀ nípa tala nabi sallallahu alayhi sallam àwọn ta ni bàbá rẹ̀ ẹ̀tẹ́wọ́gbà òun náà ni bàbá qasim ànábì wọn máa ń pè ní baba Qasim hmm. tọmọ pé wọn náà ní sọ wọn ń pè ọ ní baba Àbèjì hmm. wọn ń pè ọ ní baba Ìdòwú hmm. ah, wọn ń pè ọ ní baba Táyé so ànábì tán bá fẹ́ pè òun ní baba ẹnìkan wọn máa ń pè ní Abul Qasim baba Qasim Muhammad ọmọ Abdullah Muhammad ló kọ rẹ̀ baba rẹ̀ ló ń jẹ́ Abdullah baba baba rẹ̀ ń jẹ́ Abdul baba baba baba rẹ̀ ń jẹ́ Hashim tó. So, àwọn eléyìí bẹ́ẹ̀ ni ìdílé anabi sallallahu alayhi wa sallam ńlọlọ títí tó fi dórí abdu manaf tó fi dórí qusay tó fi dórí zayd ibn qilab tó fi dórí murra tó fi dórí kaab tó fi dórí lu'ayb tó fi dórí ghalib tó fi dórí fihr ibn malik tó fi dórí an-nadhr ọmọ qinan títí tó fi dórí khuzaima títí tó fi dórí adnan adnan yìí tó dájú òun ní pọkàn ló jẹ́ nínú àwọn ọmọ anabi ismail nínú àwọn àrọmọdọ́mọ anabi ismail alayhi salam ẹnu àwọn òpìtàn sì kò lórí pé inú baba ńlá adnan òun náà ni anabi ismail bẹ́ẹ̀ náà sì ni adnan yìí ń bẹ nínú àwọn baba ńlá àwọn quraish tànàbí sallallahu alayhi wasallam tó tinú wọn jáde torí ra anabi sallallahu alayhi wasallam ó jẹ́ nínú àwọn àrọmọdọ́mọ anabi ismail ọmọ anabi ibrahim alayhi salam. Al-Imam Ibn Kathir rahimahullah wọ́n ní tí a bá wò ó dáadáa á rí i pé Ànábì Ibrahim alayhi salam ọmọ méjì ńlọlọ́wà fún hmm. àwọn ọmọ méjèèjì wọ́n jẹ́ ọkùnrin àwọn ẹni ńlá méjì hmm. àkọ́kọ́ wọn ni Ismail ẹrúbìnrin ìyàwó Ànábì Ibrahim tí ń jẹ́ Hajar òun ló bí Ismail ìyàwó Ànábì Ibrahim tó fi Hajar tó fi bùn Ànábì Ibrahim alayhi salam Sárátà òun ló bí anabi ishaq alayhi salam a sì ti mọ̀ pé látara ishaq ọ̀nà là anabi yaqub ńlọ ti jáde a sì ti mọ̀ pé látara anabi yaqub tí wọ́n ń pè ní israel israel ìyẹn ni israel látara anabi yaqub tí wọ́n ń pè ní israel àtara rẹ̀ ní gbogbo àwọn anabi yòókù ni wọ́n ti jáde tó àwọn anabi kankan wá jáde látara anabi ismail alayhi salam ọmọ àkọ́kọ́ fún ànábì Ibrahim alayhi salam Ismail tó lu apá ànábì Ibrahim láṣẹ pé kó dóńbó tó lu atún padà tó fi àgbo ńlá kan tó fi ṣe ìràpadà fún un ànábì Ismail ànábì kan ò tinú àwọn ọmọ àbárò ọmọdọ́mọ tiẹ̀ wá yàtọ̀ sí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì Ismail yìí wọ́n ń pè ní baba ńlá fáwọn alárúbáwá Lárúbáwá oríṣi méjì ló wà. Lárúbáwá kan à ń pè wọ́n ní al-Arab al-Ariba, àwọn ni Banu Qahtan. Hmm. Àwọn Lárúbáwá tó ṣe pé ògidì Lárúbáwá làwọn. Àwọn ìpìlẹ̀ wọn láti ilẹ̀ Yemen. Àwọn Lárúbáwá oríṣi kejì à ń pè wọ́n ní al-Arab al-Musta'ariba. Àwọn Lárúbáwá tí kìí ṣe Lárúbáwá láti ìpìlẹ̀, hmm. àmọ́ tán pàpà di Àwọn náà ni àwọn ẹni tí wọ́n ń gbé Hijaz àwọn ni ẹni tí anabi ismail aleyhi salam tó jẹ́ baba ńlá wọn torí hmm. ńgbà tí wọ́n bí anabi ismail aleyhi salam tán bàbá rẹ̀ ó mú wá sí ẹ̀gbẹ́ kaaba àtòun àtìyá rẹ̀ hmm. so ibẹ̀ làwọn wà nítorí pé olúwa pa láṣẹ kó mú wọn lọ síbẹ̀ hmm. mẹ́kà ńgbà yẹn sì jẹ́ ìlú aṣálẹ̀ kìí orí kò sígi kan bẹ̀ kò sómi gan bẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ńgbà tí olúwa ẹlẹ́dàá wa tó ní kí ànábì Ibrahim sàmọ́ ọmọ rẹ̀ lọ́bẹ̀ ó mú lọ́bẹ̀ Ibrahim pẹ̀yìn lọ́ fẹ́ máa lọ Hajara ó dì í lẹ́wù mú ó ní sí òsì ẹ fẹ́ fi wá síbí kò sígi kò sí nǹkan kan bí kò sómi olólùwà ló pa mí láṣẹ bẹ́ẹ̀ obìnrin wa sọ pé bó bá polúwa náà lọ pọ láṣẹ á pé kò ní wá ara rẹ̀ tó ń tẹnu rẹ̀ ànábì Ibrahim ti lọ ó máa wá wò wọn lẹ́ẹ̀kan láàrin ó wá dọjọ́ kan ebi ń pa ànábì Ismail òǹgbẹ́ngbẹ́ ọmọ ń sunkún kò sí nǹkan tí yóò fún ìyá wa bẹ̀rẹ̀ sí ní wá bá a wá omi ó bẹ̀rẹ̀ sí ní tọ̀ láti sọ̀fà lọ sí márùwà ó ń wá omi tó bá ti dórí sọ̀fà yóò gorí òkè yẹn lórí àpáta ńlá ni nígbà yẹn yóò wo gbogbo ọ̀kan ìjọ ń lè rómi ránṣẹ́ kò rómi yóò tún lọ títí yóò dé márùwà yóò tún gorí àpáta yóò tún wọ ọ̀kan kò ní rómi lílọ bíbọ̀ rẹ̀ yìí iná lọ padà wá di abala kan pàtàkì tó jẹ́ kò ṣeé má ṣe fún gbogbo ẹni tó bá lọ sí umrah tàbí lọ sí hajj tó ń tẹnu páwọn wá omi fọ́mọ ìní Hajara wà kóun ó tó padà dé ọmọ ti sunkún jẹsẹ̀ mọ́lẹ̀ olúwa ti ní kí omi ìṣẹ̀lẹ̀ rù kó sẹ́yọ lábẹ́ ẹsẹ̀ ọmọ òun náà lomi tá à ń pè ní zemzem ní ìgbà tí Hajara dé òun bá pómi ti bẹ̀rẹ̀ sí ní sẹ́yọ lẹ́sẹ̀ ọmọ ló máa ń sọ pé zemzem zemzem kójọ sójú kan hmm. kójọ sójú kan hmm. má sàn má sàn dodo hmm. má sàn dodo má sàn dodo lómi yẹn fi wá dúró lójú kan náà lànàbì sallallahu alaihi wasallam fi sọ fún wa nínú ẹgbà wa kan pé kó ló akọkẹ ìyá anabi ismail alayhi salam òun làdúrà rẹ̀ ó jẹ́ kí omi zamzam kó di akérèmọbú odò tí ó máa sàn nítorí pọ̀rọ̀ tó sọ olúwa gbà ó dàbí àṣẹ ó ní kí omi yẹn kó máa sun jáde àmọ́ kó dúró lójú kan náà mm. máa sàn dò mm. so ìtumọ̀ zamzam nù. Mm so ìgbà tí interfaith fire ń bẹ̀ ọ́ ìgbà tó di pé omi ti wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kaaba torí pé anabi ibrahim ti síwájú kọ́ kaaba àtún àtọmọ rẹ̀ kó tó dìgbà yẹn ìgbà táwọn arìnrìn-àjò wá rí tí ẹyẹ ń fò ní agbègbè ibi tí kaaba wà wọ́n wá tàtàrà àwọn ẹyẹ tí wọ́n rí tí wọ́n ń fò níbẹ̀ ṣàpèjúwe pé ó dájú pé omi ń bẹ ń bẹ hmm. nítorí pé àwọn èèyàn ayé jọ wọn ọgọ rárá o hmm. gẹ́gẹ́ bá àwọn èèyàn ayé ìsìn náà bí ò ti ṣe jẹ́ pé àwọn náà ponú mọ́ hmm. lérò wípé ńgbà táyé dayé lẹ́ńtíríkì lọ́mọ èèyàn tó gbọ́n hmm. àwọn èèyàn ti gbọ́n látayédáyé hmm. wọ́n ní wọ́n tàtara pé wọ́n rí i pé ẹyẹ ń fò ń bẹ̀ hmm. wọ́n fi sàmì pé omi gbọ́dọ̀ wà ń bẹ̀ ètò túmọ̀ sí pé àwa náà kọ́gbọ́n lọ́dọ̀ wọn nísìn wípé gbogbo ibi tẹ́yẹ bá wà omi ń bẹ ń tòsí bẹ̀ àwọn ẹ̀yà yìí wọ́n ń pè wọ́n ní jòrò hom wọ́n tilẹ̀ yámánù wa àwọn jẹ́ lárúbáwá tó ṣe wípé àwọn ń sọ èdè lárúbáwá so ìyẹn ti bẹ̀rẹ̀ sípò lẹ́gbẹ̀ẹ́ ibi tíyà ànábì Eh, Ismail aleyhi salam àtọmọ rẹ̀ jọ wà wọ́n ń gbé bẹ̀ wọn èsì lára wọn ṣùgbọ́n gbà táwọn Jurhum arìnrìn àjò yìí táwọn tí ẹyẹ ti ń fò nítòsí ibi tí Kaaba wà wọ́n wá tọpasẹ̀ ọ̀nà títí bẹ̀ hmm. ìgbà tí wọ́n débẹ̀ wọ́n fi agbègbè rẹ̀ ṣe ibùgbé hmm. nítorí pé tómi bá ń bẹ ìlú ń bẹ hmm. kò sómi kò sílùú torí àwọn ìjọba wa ẹ lọ fura o nítorí pé nǹkan tó yẹ kí ìjọba ó mójútó jù hmm. láwọn ìlú wa gbogbo hmm. omi ń bẹ nú ẹ̀ tómi bá ń bẹ ìlú ń bẹ hmm. tí ò bá ti sómi kò sílùú ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tẹ bá rí i pé wọ́n mú mi àwọn lọ́gbẹ́ kànga o tẹ bá rí i pé wọ́n mú mi àwọn lọ́gbẹ́ bọ́ o so ìjọba ètò omi ó ti mẹ́hẹ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àwùjọ tiwa kì í ṣe pé àní àwọn dáàmù tó ṣe pómi wà ń bẹ ṣùgbọ́n ìjọba ò mójútó ẹ mójútó torí kí lòó lè bàa jẹ́ pé àwọn gbé lálàáfíà kí ẹ sì tẹ́ ẹ bá fún àwọn èèyàn lómi mu ẹ ní fún wọn lọ́fẹ̀ẹ́ ó dàbí iná tí èsì ìnà hmm. so ẹ bá fún wọn àtúnsanwó ni so kí wọn ló dé ẹ rí i pé àwọn wọ́tà hmm. àwọn èèyàn gan lò fún bàjẹ́ nìsí hmm. ẹlòmíì tí wọ́n bá fẹ́ gbé pa ìdí wọ́tà wọ́n ti ń gbé wọn pa bẹ́ẹ̀ ni wọ́n ti mú ọ̀kan nínú àwọn ọmọ haúsá tí wọ́n máa gbé kànga ń lu yìí tí wọ́n máa dé sí ẹ̀bọ́ ọ̀dọ̀ wa ẹnìkan ti mú wọn tí wọ́n mú wọn lọ sí ìdí wọ́tà tí wọ́n ṣe wọ́n sùtà tí wọ́n fẹ́ pa wọn Allah nìkan ló yọ wọn torí pé bẹ́ẹ̀ dá Mm. kò sí nǹkan kan tá à ń ṣe mẹ ẹ tún ra àwọn ẹlòmíì tí ó tún máa lọ ṣẹ bọ́ńbẹ́ wọn lè pa àwọn ní yeye odò mm. àwùjọ bìlá omi tó yẹ kẹ ẹ máa pọ́ǹpù faraàlú kí wọ́n máa fi ṣàǹfààní mm. láwọn àwùjọ tó ti ń rọ̀ báyìí ẹ omi zamzam bó ṣe máa nígbà òun náà làwọn kan rí tí wọn fi wá sọ mọ́kà di bùgbé tó àwọn èèyàn tó ti wá wà mọ́kà ṣáájú káwọn ẹ̀yà alárúbáwá yìí ó tó dé wọ́n wá tàtàrà apá àwọn yìí ń bá wọn gbé wọ́n ń kọ́ èdè tiwọn tí wọ́n ń sọ èdè wọn wá gba èdè tiwọn mọ́ wọn lọ́wọ́ báwọn ṣe di lárúbáwá tó di lárúbáwá nù hmm. lẹ́yìn ìgbà tí ò ti jẹ́ lárúbáwá tẹ́lẹ̀ hmm. ẹ jẹ́ ká dúró ń bì lónìí. Hmm. jazakumullahu khairan sheikh ah, níbi tí a bá dé yìí aláǹfààní ah, àti ṣí ojú òpó sílẹ̀ fún ẹ̀yin olùgbọ́ wa láti béèrè ìbéèrè kan àbí kejì nípa ohunkóhun tó bá ní í ṣe pẹ̀lú tí wọ́n bá wa ṣàlàyé ọ̀rọ̀ lé lórí èèyàn mà nípa ànábì rẹ̀ ohun tí a ti mà nípa ànábì wa àbí àwọn nǹkan tí a gbọ́ nípa ànábì wa tó ṣe pé ó rú wa lójú sallallahu alaihi wasallam tá a sì fẹ́ mọ òkodoro rẹ̀ a lè láǹfààní àti pé àti máa fi wọlé béèrè béèrè kan àbí kejì nípa eléyìí síwájú ìgbà náà ẹ jẹ́ kí n máa fi tó wa létí pé hudan wabushro yóò wáyé ní mọ́ṣáláṣí adẹ́nìkẹ́ ní mọ́ṣáláṣí àlìmọ̀dínà tó wà ní adẹ́nìkẹ́ insha ní ọ̀la àṣálẹ́ ọ̀la ọjọ́ àbámẹ́ta sátọ̀dẹ̀ẹ́ tí ó máa jẹ́ ọjọ́ keje dholkada fourteen forty four AH hijrọ kàlẹ́ndà tí yóò sì tún ṣe wẹ́kú ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù karùn-ún twenty twenty three bàkàtàbíyà lẹ́yìn sọ̀látùlù magrib inshallah òun náà ni ìdánilẹ́kọ̀ọ́ náà yóò gbìyànjú tí yóò gbéra sọ pẹ̀lú tírà tí wọ́n bá wa sọ̀rọ̀ lé lórí ní tí wọ́n máa fi dá a lẹ́kọ̀ọ́ níbẹ̀ òun náà ni alqawanil fiqhiyya alqawanil fiqhiyya òun náà ni wọ́n máa fi dá wa lẹ́kọ̀ọ́ inshallah tíra tí wọ́n bá wa fi dá wa lẹ́kọ̀ọ́ náà ìbéèrè kan ń bẹ àmọ́ mò ń wo àsìkò tó bá jẹ́ pé ọba gbà pé kí ẹ bá wa ṣàlàyé lórí ẹ̀ nítorí àsìkò alihamdulilah tí ọba sì jẹ́ pé àmọ́ sọ di ìgbà míì tí ìdánilẹ́kọ̀ọ́ yóò tún máa wáyé tọ̀ alihamdulilah bákan náà ó náà ní pé ó ní àwọn ọ̀rọ̀ kan tó sì pé ó gbilẹ̀ láwùjọ wa àti káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn àyè tí wọ́n máa ń sọ wí pé ẹ̀sìn kan òhun ni ẹ̀sìn àbáláyé. Ìbéèrè tí mo wá fẹ́ mú jáde ńbẹ̀ náà ni pé ǹjẹ́ nígbà tánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí Allahu tí ó ṣe ní ànábì rẹ̀, ṣé ìgbà náà ni ìsìláàmù ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àbí ìsìláàmù ti ń bẹ láti dáadáa ní ìgbà tí Allahu tí ó ti dáyé àti pé ànábì wa Ádámù alayhi salam kí ni ẹ̀sìn tó ṣe gan-an tó pé nínú ẹ̀kọ́ tí ẹ fi kọ́ wa àti àlàyé tí ẹ máa ń ṣe fún wa òun náà ni pé anabi adam alayhi salam òun náà ni ẹ̀dá àkọ́kọ́ tí Allah tí ó dá sórílẹ̀ ǹjẹ́ ẹ̀sìn wo ló ṣe àbí kò ṣe ẹ̀sìn kankan rárá bí tí wọ́n ma nígbà tó fi láyé. alhamdulilayi ẹ̀sìn kan lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wa òun náà ni al-islam hmm. ẹ̀sìn ò pé méjì lọ́dọ̀ olúwa nítorí pé láti ìgbà tí olúwa ti ní kéèyàn máa bẹ lókè èèpẹ̀ iná ló ti pa á láṣẹ kó máa ṣẹ̀sìn olúwa ò fi èèyàn lẹ̀ ńjọ́ kan rí hmm. wípé kó máa lẹ́sìn tí ń ṣe hmm. olúwa ń sọ fún ádámù aleyhi salam àti ìyàwó rẹ̀ wa imma ya'tiyannakum minni huda faman tabi'a hudaya fala khawfun alayhim wala hum yahzanun ìmọ̀nà ń bọ̀ wá báyìí o hmm. olúwa ni ẹ sọ̀kalẹ̀ kó náà àlùjánnà ẹ máa lọ ọ̀lẹ̀ ìmọ̀nà ń bọ̀ wá ẹnikẹ́ni tó bá tẹ̀lé ìmọ̀nà yẹn kò ní sí ìbẹ̀rù fún un nípa nǹkan tí ó bá ń wájú lẹ́yìn ikú kò sì ní sí ìbànújẹ́ fún un lórí tí ó fi sílẹ̀ sáyé lẹ́yìn ikú rẹ̀. ẹ̀sìn ń bẹ tó jẹ́ kó náà ní ẹ̀sìn lọ́dọ̀ olúwa tí ò pé méjì òun náà ní islam ádámù aleyhi salam islam ló ṣe gbogbo ànábì pátá porongodo islam làwọn náà ṣe bó tilẹ̀ jẹ́ pé islam oníkálukú àwọn iṣẹ́ ìjọsìn tó kó sínú ó lè jẹ́ pé ó yàtọ̀ hmm. látòrí ànábì kan sànábì mi hmm. ṣùgbọ́n ìpìlẹ̀ ẹ̀sìn t'Olúwa fi rán gbogbo wọn ẹyọ kan náà ni kò yàtọ̀ síra wọn. òun náà ni ẹ máa jọ́sìn fún Allahu lónìkan hmm. ẹ má fi nǹkan kan ṣorogún pẹ̀lú nínú ìjọsìn. Olúwa ń ṣàlàyé léyìí fún wa nínú Al-Qur'an ó ní walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut. dájúdájú a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde látinú àlùmọ́ kọ̀ọ̀kan ìṣe àfihàn àwọn ta ni wọ́n máa jẹ́ náà ni ẹ máa jọ́sìn fún Allah olóhùn nìkan ẹ jìnnà sí ìjọ́sìn fáwọn òòṣà torí ẹ̀ ló ṣe jẹ́ wípé ẹ̀sìn ẹyọ kan tọ́mọ èèyàn ń kọ́ ń ṣe látìgbà tó ti délé ayé nígbà àkọ́kọ́ tí ò pé méjì òun náà ni al-Islam hmm. ẹ̀sìn ká solúwa lọ́kan ká má fi nǹkan kan sorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn hmm. lábẹ́ ìsìláàmù yìí iná láti rí ní táwọn pè ní as ká máa ṣe sọ̀lá hmm. lábẹ́ rẹ̀ láti rí azaka hmm. ká máa yọ zaka hmm. lábẹ́ rẹ̀ láti rí as-siyam ká máa ṣe siyam lábẹ́ rẹ̀ láti rí alhajj ká máa ṣe hajj lábẹ́ rẹ̀ láti rí aljihad ká máa ṣe jihad lábẹ́ rẹ̀ láti rí al-amru bil ma'ruf wan nahyu àwọn ànábì tó síwájú yìí náà yàtọ̀ sí ká ṣe olúwa lọ́kan nínú ìjọsìn hmm. ká má fi nǹkan kan ṣorogún pẹ̀lú rẹ̀ nínú ìjọsìn hmm. kí ni àwọn ìjọsìn táwọn náà ń ṣe tí wọ́n gbọ́dọ̀ ṣe olúwa lọ́kan ṣoṣo nínú ẹ̀ nínú rẹ̀ láti rí sọ̀la. Hmm. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tẹ bá ka alukur'an tẹ ka àwọn súra alukur'an pàápàá jùlọ ẹ bá dé súratul anbiya ẹ rí Allah ń sọ nípa gbogbo àwọn ànábì kọ̀ọ̀kan yóò máa sọ pé wọ́n máa ṣe sọ́lá hmm. so sọ́lá àti lolúwa sọ pé wọ́n ń ṣe o. Hmm. bẹ́ẹ̀ ni tẹ bá tún ka níbòmíì ẹ rí i pé ẹni tí èsì ànábì gan hmm. olúwa ẹlẹ́dàá wa tún pa láṣẹ nínú àwọn tó síwájú wa pé máa ṣe sọ́lá olúwa ní ya Maryamu qunuti li rabbiki wasjudi warka'i ma'a raki'in ìrẹ́ Maryamu dìde dúró sẹ̀sìn fólúwa rẹ̀ máa forí kanlẹ̀ fólúwa rẹ̀ máa rùkú pẹ̀lú àwọn tí ń rùkú ìyá ànábì Ìsá alayhi salam bẹ́ẹ̀ ni olúwa ẹlẹ́dàá wa ló ṣe sọ fún wa nípa gbogbo àwọn ànábì yìí ànábì Ìsá nígbà tí wọ́n kọ́ bí tó wà ní kékeré hmm. táwọn èèyàn ń jàyà rẹ̀ níyàn pé bolo ti rọ́mọ láì lọ́kọ ọ̀nàwọ́ hmm. sọmọ pé ọmọ ni ẹ bá sọ̀rọ̀ hmm. àwọn wà ń wò wípé ah, bí ìwọ ọba máa ń tó ń ṣe àwọ ọ̀jẹ́ni tó rí wá dàrú ṣé irú ọmọ eléyìí á máa sọ̀rọ̀ tó ń tẹnu ẹ̀ lọ́mọ gbọ́rọ̀ wọ́n sọ pé ẹrú Allah ni mí ìyẹn sọ ìyẹn ṣe Allah ẹrú rẹ̀ ni mí Olúwa ẹlẹ́dàá wa ó fi yóò fún mi ní tírà hmm. ó sì pa mí láṣẹ wa awsani bis-salati waz-zakati ma dumtu hayya ó sì pa mí láṣẹ kí n máa ṣe sọlẹ hmm. ó pa mí láṣẹ kí n máa yọ zakat lópin ìgbà tí mo bá wà láyé. Allahu akbar. so eléyìí túmọ̀ sí pé islam náà gbogbo wọn ṣe hmm. ṣùgbọ́n báwo ni sọlá tí wọ́n ti ṣe rí ṣé oníwákàtí márùn náà ni àbí àṣùbà ń bẹ fáwọn náà ṣé sọlá tó bọ́ọ̀lù wà fún wọn ṣé asri wà fún wọn ṣé magrib wà fún wọn ṣé ìṣáì lẹ́yìn náà tó bá wà fún aráka mélòó mélòó wọn pe tiwọn àmọ́ hmm. ṣùgbọ́n àmọ́ pé àwọn náà kì í ṣe sọ̀láàtì láì ṣàlùwàlà hmm. torí inú hadithi kan tí Abu Dawud tó gbé jáde anabi sallallahu alayhi wa sallam ṣàlùwàlà ó ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan hmm. ó tún ṣàlùwàlà mi lẹ́ẹ̀mejì méjì ó tún ṣe lẹ́ẹ̀mẹ́ta mẹ́ta ó wá sọ nípa talákọ̀ọ́kọ́ tó ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lé léyìí lálùwàlà tó ṣe pé béèyàn bá ṣàlùwàlà kéré sí Allah ò ní gba sọ̀láàtì yẹn ó tún wá ṣe ní ó wá sọ pé hadha wudu'i wa wudu'ul anbiya'i qabli eléyìí làlùwàlá mi òun náà sì làlùwàlá àwọn ànábì tó ti síwájú mi hmm. ó túmọ̀ sí pé àwọn ànábì tó síwájú wa náà kọ́ wọ́n ń sálùwàlá hmm. so wọ́n ń sì ń wọn ò fi ṣeré wọ́n fẹ́ fi ṣe sọ̀láàtì ni so bẹ́ẹ̀ náà ni olúwa ẹlẹ́dàá wa fi yé wa ó ní ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyamu kama kutiba alal ladhina min ìsòyàmù lọ́ràn yẹn lórí yín gẹ́gẹ́ bá ṣe sí lọ́ràn yẹn lórí àwọn tó síwájú yín kẹ́ ẹ lè máa páyà Allah hmm. lórí àwọn tá ló síwájú wa hmm. àwọn èèyàn tó ti wà ṣáájú wa ni hmm. torí rẹ̀ Islam òun náà lẹ̀sìn àkọ́kọ́ eléyìí tí ọmọ èèyàn ṣe kó tó di pé nǹkan dàrú mọ́ wọn lọ́wọ́ ìgbà wo ló dàrú mọ́ wọn lọ látòrí tànàbì Nuh alayhi salam nínú ìgbà wọ̀rọ̀ látọ̀dọ̀ Abdullahi bin Abbas radiyallahu anhuma ìní ń bẹ láàrin ádámù aleyhisselam àti noah hmm. fún ẹgbẹ̀rún ọdún yìí kí noah ò tó dé hmm. àwọn èèyàn wà lórí tawhid hmm. wọn iṣẹ́ sin mí ìjùkún sin allah lọ wọn iṣẹ́ nǹkan mí ìjùkún sin allah lọ tó látòrí nàbì noah látàrí agbére agbére àwọn sọ àwọn eré ndí òòṣà tí wọ́n ń bọ ibi tí ìṣẹbọ ti bẹ̀rẹ̀ nu. tẹ́bá sì dáadáa ẹ máa rí i pé anabi musa alayhi salam ó ní mùsùlùmí ni mí hmm. ẹ bá ka anabi isa ó ní mùsùlùmí àwọn ọmọlẹ́yìn rẹ̀ ní mùsùlùmí ni wá hmm. ọbọ ni ọmọlẹ́yìn ó sì jẹ́ mùsùlùmí tá anabi isa ìṣe mùsùlùmí. Hmm. sọ gbogbo àwọn anabi yìí báyìí mùsùlùmí náà Fíráúnà gàǹgbà tí ìparun dé gbà tí ìparun dé ó lóun ti wá gbàgbọ́ báyìí òun gbàgbọ́ pé kò sọ́ba kan tó tọ́ láti fòdodo jọ́sìn fún àyàfi Allah táwọn ọmọ Ísírẹ́lì gbàgbọ́ òun wa ana mina mùsùlùmí èmi náà dọ̀kan nù mùsùlùmí báyìí sẹ́nu òkun ló ti wá di mùsùlùmí nígbà tí ìparun dé àgbáyé àárọ̀ Hmm. so eléyìí túmọ̀ sí pé ẹ̀sìn tí ọmọ èèyàn hmm. tó jẹ́ ẹ̀sìn eléyìí tó lù wá tó fi lé èèyàn àkọ́kọ́ lọ́wọ́ hmm. tó sì fi lé èèyàn àgbẹ̀yìn lọ́wọ́ tí sì yí padà nígbà kankan rí òun náà ni al-Islam. àmọ́ Yorùbá Yorùbá èdè Yorùbá lẹ́yìn sọ. so ẹ nínú gbàgbọ́ Yorùbá ẹ̀sìn táwọn bá láyé ní bọ́gìbọ̀ pẹ̀ nítorí pé àwùjọ Yorùbá làwọn ń sọ̀rọ̀ àwùjọ Yorùbá wọn mọ̀ hmm. nǹkan àkọ́kọ́ eléyìí táwọn bàbá ńlá Yorùbá kọ́kọ́ ṣe ni pé wọ́n bọgi wọ́n ń bọ ọ̀pẹ̀ hmm. sórí ẹ̀ tẹ́ máa ń sọdẹ Yorùbá pé ẹ̀sìn tẹ́ bá láyé ẹ sọ pé ẹ̀sìn tẹ́ bá láyé láwùjọ Yorùbá hmm. àmọ́ tá à ń bá sọ̀rọ̀ àwùjọ ọmọ èèyàn gbogbo èèyàn lápapọ̀ ẹ̀sìn àkọ́kọ́ tí ó sì yípadà ń gbà kan lọ́dọ̀ Olúwa òun náà ni alẹ́ Islam. جزاكم الله خيرا شيخ جزاكم الله خيرا 08061998459 08061998459 plus 2408996 hello koyin o wa alaikum salam wa rahmatullahi o koyin ẹ tí ń pè ẹ dákun kí ni ìbéèrè yín ẹ bá gbóhùn sókè díẹ̀ sí i. Mm-hmm bàbá pé bóyá èèyàn ní ọkọ òun hello hello hello mo rò pé gbọ́ ètò tí à ń ṣe lónìí abala bíi ti a yà sí lónìí. ọ̀la ìmọ̀ fi ń wo ẹ má bínú kì í ṣe ti ìbéèrè àti dáhùn máa nípa ànábì rẹ tòní òbéèrè tábà béèrè kó ní ṣe pẹ̀lú àlàyé tí wọ́n ti bá wa ṣe àbí nǹkan kan tó ṣe pé olúwa lójú tí àti ìmọ̀ àbí tá a mọ̀ tó ṣe pé ó tún rí bákan nípa ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ lórúkọ yín o. wa aleykum salaam wa rahmatullah. orúkọ mi kò fẹ́ ìjà àbúkọ láwọn akẹ́kọ̀ọ́ lórí mi náà. náà mo gbọ́ yín mọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. àmọ̀gbọ́ fún ọ̀rọ̀ pé apá ìgbésẹ̀ gbà. wọ́n wá bẹ̀rẹ̀ pé kí ló dé tí ànábì ti jẹ́ apá ìgbésẹ̀ gbà pé àwọn àdìpọ̀ sá owó tó ọ̀dà wọ́n ti. ìbéèrè tẹ́ ṣe nípa pé ń pànàbí ni akányìndé gbẹ́gbọ̀n yorùbá ni yorùbá ló pè bẹ́ẹ̀ kìí ṣe islam ló pè bẹ́ẹ̀ hmm. so bákan náà adéwálé muhammed gbogbo ọ̀rọ̀ yorùbá hmm. ọ̀rọ̀ yorùbá lélẹ́yìí kìí ṣe islam ló pè bẹ́ẹ̀ hmm. so lódodo anabi sallallahu alayhi wa sallam olúwa ṣe ní aṣíwájú. Hmm. fún gbogbo àwọn ànábì tó ti síwájú ẹ̀. Hmm. so kò wá pé kò pé ká wá fi sọ lórí kí ipa kan èdè gbẹ̀gbọ̀n. <laughs> nítorí pé tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà nínú àgbéga tó lu ọ̀sẹ̀ fànàbìnú tí ò ṣe fẹ́ lómìn hmm. òun náà ni pé òun náà jẹ́ aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam níjọ́ gbẹ̀ndà kìyàmà. nowadays ana sayyidu waladi Adama yawmal qiyamati wala fakhr. Èmi ni aṣíwájú fún gbogbo ọmọ ànábì Adam lọ́jọ́ ọ̀gbẹ́ni Al-Qiyama kìí ṣe ti fàárì. Hmm. So ẹ mọ̀ pé ẹlẹ́dàá bó bá ṣe fẹ́ ló máa ń ṣiṣẹ́ rẹ̀. So ọba àdékàn ó lè ṣe ọ lẹ́ni tí ó ṣíwájú gbogbo ẹni tó ti ṣíwájú ẹ̀. Hmm. Ó sì lè jẹ́ pé ẹni tó kọ́ dínà lolúwa gbé ọlá jíjẹ́ aṣíwájú fún. Hmm. Ṣùgbọ́n ẹ bá mi dì tí wọ́n bá bí ń léèrè pé àwọn wo lọ́lọ́lá jù nínú gbogbo àwọn ìránṣẹ́ Allah ẹ pé àwọn márùn-ún. Àwọn náà ni Ànábì Nuh alayhi salam. النبي إبراهيم عليه السلام النبي موسى عليه السلام النبي عيسى عليه السلام النبي ومحمد sallallahu alayhi wa sallam nínú àwọn márààrún ìta ló tún wá lọ́lá jù àwọn méjì ni ọ̀nà ànàbì ibrahim alayhi salam àti ànàbì wa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn méjì ìta ló tún lọ́lá jù ànàbì wa muhammad sallallahu alayhi wa sallam ó tún lọ́lá jù ànàbì ibrahim alayhi salam lọ torí rẹ̀ akínyìn kú oríire ẹ̀yin mùsùlùmí olúwa ẹlẹ́dàá wa ó tún wáá fi hàn wá nínú hadith anabi muhammad sallallahu alayhi wa sallam ó ní antumul akhiruna al-awwaluna yawmal qiyamah ẹ̀yin ọmọlẹ́yìn mi ẹ̀yin lẹ dé gbẹ̀yìn ẹ̀yin sì lẹ ní àkọ́kọ́ tó bá jọ gbẹndà al-qiyamah gbogbo àlùmọ pátá tí ó wà lìjẹnà kò sí ètò síwájú àlùmọ ànábì wà lìjẹnà adúg fún allah. alhamdulilayi jazakumullahu khairan sheikh ẹ lórúkọ yín o.

àkọ́kọ́ ni pé ìbéèrè tó ń ṣe ni pé bàbá anabi sallallahu alayhi wa sallam ó abdullah kò sì tí ì sí islam bó wọn sọ ní abdullah bẹ́ẹ̀ ni ìbéèrè tó ṣe pàtàkì Allah n táwọn èèyàn ti mà ní ṣáájú kí islam tó dé hmm. nítorí wọ́n ń bọgi wọ́n ń bọ̀pẹ̀ wọ́n sì tún sin Allah hmm. torí ẹ̀ náà la ti sọ pé tí ìwọ bá jẹ́ pọ̀ ń sin Allah hmm. àmọ́ ń tún sóòsà. So tó ń bọgi ọ̀ ń bọ̀ pẹ̀ hmm. kèfèrí ni wọ́n kù hmm, hmm. torí ẹ̀ wọ́n ń pe anabi sallallahu alaihi wasallam ní ọmọ abdullah islam ò sì tí ì dé tí bàbá rẹ̀ ti kú bó wọ́n sì wá sọ bàbá rẹ̀ ní abdullah nítorí pé wọ́n mọ allah kó tó di pé islam dé wọ́n yìí kàn sí lónìí kan ni bẹ́ẹ̀ náà ni abubakar ní siddiq radiyallahu anhu sẹ́mi kórúkọ rẹ̀ ní abdullah abubakar yẹn ìnagijẹ ni bàbá alágbájá kìí so kọ orúkọ rẹ̀ ni Abdullah hmm. ẹ gbọ́ ewì tí akéwì wọ̀nyí tó ké hmm. ó ní billati wal uzza wa man dana dinaha wa billahi inna allaha minhunna akbaru hmm. ó ní mo búra pẹ̀lú òòṣà aláta mo sì búra pẹ̀lú òòṣà Uzza mo tún búra pẹ̀lú gbogbo ẹni tí bá ń sìn wọ́n mo tún wá fi Allahu búra Allahu tóbi ju gbogbo wọn lọ <laughs> ah, ah, ọmọ kó tóbi ju gbogbo wọn lọ kí á ló ń pè nǹkan mí sí torí délé wọ́n mọ Allah ṣùgbọ́n wọn yẹn sìn lò nìkan ni. ẹ hmm. lórúkọ yín o. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu orúkọ yín bí ẹ ti ń pè. abdulrasaq ló ń pè láti èkó. naam. ẹjọ́ kí àwọn olùkọ́ wa bọ́lá yàrá yàn fẹ́. àmín àmín. ìbéèrè mi ni pé ẹ dákun tí a lè rí nínú àkọ́nìkan sọ pé àwọn tó ti mùsùlùmí ọ̀pẹ ànábì fún ìdánilẹ́kọ̀ọ́ tó dẹ̀ dá wọn lóhùn nígbà ayé rẹ̀. ọ̀dà ó ti yé. Alhamdulillah, àkọ́kọ́ ni pé à ń pe ní fúnra lẹ́kọ̀ọ́ ayé ìsìn náà gbogbo eléyìí. Hmm. So Anabi sallallahu alaihi ló máa ń pèèyàn sẹ́sìn. Hmm. Kèfèrí ò lè pa Anabi fúnra hmm. lẹ́kọ̀ọ́ pé kí a tó mú wa torí pé àwọn ń sá fún mi. Anabi ló máa ń gbéra rẹ lọ bá wọn. Torí nínú ìmọ̀ bá pèèyàn Islam. Mm. so abala kan àti wọn ń pè ní lọ bá wọn mọdòde kan wá bọ. Mm. so àwọn ẹni tó fẹ́ pè yẹn sẹ́sì wọ́n lọ mọ ẹni tó fẹ́ polongo bó ti ṣe pàtàkì tó mm. ẹni tó fẹ́ pè sídìí rẹ̀ ọ̀ma bó ṣe pàtàkì ń rí ọsá ni ìwọ lọ́ọ̀lọ́ bá torí ẹ̀ ló ṣe jẹ́ pé kèfèrí kò lè rọrùn kápò ń pé ànábì pé wàá ṣàlàyé ẹ̀sìn rẹ̀ fún wa wọ́n ń rí sá ni èyí tí wọ́n ń gbọ́ gan-an wọ́n ń sá fún bó wọ́n ṣe wá pé wàá ṣàlàyé rẹ̀ fún wa so àmọ́ tí kèfèrí kan tánàbì sallallahu alayhi wa sallam tó bá rí ààyè yìí máa bá wọn sọ̀rọ̀ Islam yàtọ̀ sí pé ó gbéra rẹ̀ lọ bá wọn. ní ìsìn Thumama ọ̀kan náà àwọn kèfèrí ni hmm. Hmm. wọ́n mú wọ́n wá so márùn kan nínú àwọn òpó mọ́ṣáláṣí ànábì sallallahu alayhi wa sallam ọjọ́ ta ó sì tún jẹ́ kèfèrí. Hmm. dídé tá ànábì dé tó yọjú sí ànábì pèsè ẹ̀sìn Islam ni ànábì pèsè ẹ̀sìn Islam ẹ̀ka náà ló gbà sá torí ẹ̀ pé kèfèrí ọ̀hún apá ànábì wàá sì dánilẹ́kọ̀ọ́ fún wa kò dájú ànábì ní lọ bá wọn ní sàlàyé fún wa tó ti sísá tí wọ́n ń rí sá. ibi láti máa ṣẹ́nu ró lónìí àbí ẹ mú ìpè ọkọ sí zero eight zero six one nine nine eight four five nine zero eight zero six one nine nine eight four five nine plus two three four eight zero two nine three eight nine six orúkọ ibi ẹ ti ń pè pápápá. Aleykum salaam wa rahmatulah. Ó kọ yí pápá àpá ọjọ́ ẹ̀ tí pè. A gbọ́ yín o. Ẹ lọ́wọ́ yín o. Aleykum 我今天，反正我高兴，我愿意。反正工作在东莞，我工作都挺好的。反正那，那我台湾的，台湾的，那他妈谁的嘛？他们讨厌的。 Àkọ́kọ́ ànábì tá à ń sọ nípa rẹ̀ lónìí ni kẹ́ ẹ wádìí bó ti ṣe fàkókò sí sọ́láàtì kọ̀ọ̀kan. Àsìkò tánábì fi sí náà ni kẹ́ ẹ tẹ̀lé ọ̀bá àjẹ Haúsá, ọ̀bá àjẹ Yorùbá, ọ̀bá àjẹ Sábárúmá. Gbogbo apáta London umbrella Islam kò sí ẹ̀yàmẹ̀yà. Sọ̀láàtì kan náà là ń ṣe àkókò sọ̀láàtì ò sì ní wọlé fẹ́nìkan ṣáájú ẹnìkan nínú wa. Hmm. Jazakumullahu khairan Ọjọ́ mẹ́jọ ìní láti mọ̀ pàdé ní insha Allah tí wàá jẹ abala ìbéèrè àti ìdáhùn àṣeyẹkì dr sharafdin gbadebo ọrọjà aláṣẹ àti olùdásílẹ̀ alimọdínà center ní pápá abẹ́rẹ́ lọmọṣọ ni wọn ti ń dá lẹ́kọ̀ọ́ lábala mọ nípa ànábì rẹ ọkọ pàtàkì lọ́wọ́ àwọn tí wọn jọ kọ ní wàá tó fi máa bọrẹ wà níyì lájẹsẹ ọkùnrin lọ́wọ́ khairan ọládùn níbi ló mi ọjọ́ méjìlá pàdé insha Allah assalamu alaikum.